ṣé ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí ẹ má fojú ọlọ́tì pé wọ́n á ní ninety five percent ní àwọn ọkùnrin ò lè kú rí seventy five percent àwọn obìnrin gan ò lè rọrùn wọ̀ ex girlfriend mi tó ti pẹ́ tí mo pe nọ́mbà àwọn gbà náà tí wọn ò gbé kọ́ọ̀lù mi mọ́ wọ́n ti sọ fún ẹ ibi tí máa sọ pé ó dàárọ̀ yìí ní sọ pé ẹ̀ka alẹ́ ń bẹ̀ wọ́n ó ti fi microscope àwọn ayé ó ti fi wọjọ́ ọ̀la rẹ pé kò lè dáa fún ọmọ ọwọ́ pákẹ́wà rí i pé mo ní followers kékeré àwọn èèyàn tó ń dúrẹ́tì àwọn fídíòs mi káàkiri amẹ́ríkà ní London wọ́n á rò pé mo ti lówó lọ́wọ́ ẹlòmíín nu wọn wá pè mí yọmọ dín wọn báyìí bí ọbẹ̀ ẹ̀gúsí ẹ lọ ṣé mi bọ́lá mi nìyẹn ṣírì mi dálẹ̀ mi họ́rìn mi tèmi náà bá ti yá gbóhùn mi náà wà sí ohun mi bí ohun asín aṣọ mi wá bèbè how are you darling wọ́n rò pé mo ti ń gbowó bá a ṣe ń ṣe dátà sórí fóònù gan ọwọ́ ọlọ́wọ́ ẹsẹ̀ ẹlẹ́sẹ̀ mi ẹ mọ̀ wá o ń tọ́wọ́ àlẹ́ òdì tó pín o ìfá bẹ́ẹ̀ bá wá ètò gbowó dátà lọ́wọ́ yín ni.